سورة القيامة بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. La uqsimu bi yawmil qiyamah. mo fi ọjọ́ àjíǹde búra. Wala uqsimu bin nafsil lawwamah. mo sì tún fi àwọn ẹ̀mí tí yóò máa bú ara wọn búra. أيحسب الإنسان أن لن نجمع عظامه ǹjẹ́ ènìyàn a lè máa ronú pé a kò ní lè kó àwọn eegun òun jọ. بلى قادرين على أن نسوي بنانه. bẹ́ẹ̀ ni àwa ní agbára láti tò ọmọ ìka rẹ̀ dọ́gba. بل يريد الإنسان ليفجر أمامه. bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ènìyàn a máa fẹ́ láti pè nírọ́ ohun tí ó wà níwájú rẹ̀ ọjọ́ àjíǹde. yas'alu ayyana yawmul qiyamah. yóò máa béèrè pé ìgbà wo ni ọjọ́ àjíǹde náà. fa idha bariqal basar. nígbà tí àwọn ojú ìrìnà bá ń dààmú. wa khasafal qamar. àti tí òṣùpá bá wọ́ọ̀kùn. wa jumi'a ash-shamsu wal àti tí a bá pa oòrùn àti òṣùpá pọ̀ mọ́ ara wọn. yaqulu al-insanu yawma idin ayna al-mafar. ènìyàn yóò máa sọ ní ọjọ́ náà níbo ni ààyè ibùságbà wà. kalla la wazar. rárá o kò sí ààyè ibùsá sí. ila rabbika yawma idin al-mustaqar. ọ̀dọ̀ olúwa rẹ ni ibùdúró ní ọjọ́ náà. ينبأ الإنسان يومئذ بما قدم وأخر ní ọjọ́ náà a ó máa fún ènìyàn níro ohun tí ó bá ṣe síwájú àti ohun tí ó ṣe gbẹ̀yìn. بل الإنسان على نفسه بصيرة. bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ènìyàn yóò máa jẹ́rìí tako ara rẹ̀. ولو ألقى معاذيره. àti pé ìbáà ṣe gbogbo àròyé a kò ní gbà á lọ́wọ́ rẹ̀. la tuharrik bihi lisanaka lita'jala bihi. má ṣe lo ahọ́n rẹ láti kánjú ke. inna alayna jam'ahu wa qur'anahu. dájúdájú kíkójọ rẹ̀ sínú ọkàn rẹ àti kíké rẹ̀ ń bẹ fún wa. فإذا قرأناه فاتبع قرآنه nígbà tí a bá ń ké e fún ọ kí o sì máa tẹ̀lé kíké rẹ̀. ثم إن علينا بيانه lẹ́yìn náà dájúdájú àwa ni a ní àlàyé rẹ̀. كلا بل تحبون العاجلة. ní ti òtítọ́ bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ ẹ̀yin nífẹ̀ẹ́ sí ayé. وتذرون الآخرة. ẹ sì pa ọ̀run tì. وجوه يومئذ ناضرة. àwọn ojú kan ní ọjọ́ náà yóò tutù ila rabbiha nadhirah. tí wọn yóò máa wo olúwa wọn. wa wujuhun yawma idhin basirah. àti pé àwọn ojú mìíràn yóò ro kókó ní ọjọ́ náà. tadunnu an yuf'ala biha faqirah. yóò sì máa mọ̀ dájú pé a ó fi ìbànújẹ́ ṣe òun. كلا إذا بلغت التراقي وقيل من رأى bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ nígbà tí ẹ̀mí bá dé ọrùn tí wọ́n sì ń béèrè wípé ta ni olùpọ̀fọ̀ tí yóò pọ̀fọ̀ sí i lára tí ìwòsàn yóò fi bá a. فظن أنه الفراق àti pé yóò dá a lójú pé dájúdájú òun ni òpin ya ikú. والتفت الساق بالساق nígbà tí ojúgun bá sì lọ́mọ ojúgun. ila rabbika yawma idinil masaq. dídà lọ sí ọ̀dọ̀ olúwa rẹ yóò ṣẹlẹ̀ ní ọjọ́ náà. fala saddaqa wala salla. nítorí pé kò gba òdodo gbọ́ bẹ́ẹ̀ sì ni kò ń kírun. walakin kadhaba wa tawalla. ṣùgbọ́n kàkà náà ó pe ọ̀rọ̀ ọlọ́run nírọ́ ó sì ṣẹ́rí padà. thumma dhahaba ila ahlihi yatanatta. lẹ́yìn náà ó lọ sí ọ̀dọ̀ àwọn ènìyàn rẹ̀ ní ẹni tí ó ń ṣe ìgbéraga. awla laka fa awla. ó tọ́ sí ọ jùlọ ó sì tún tọ́ sí ọ. thumma awla laka fa awla. lẹ́yìn náà ó tọ́ sí ọ jùlọ. أيحسب الإنسان أن يترك سدى ènìyàn ń rò pé a ó fi òun sílẹ̀ lásán. alam yakunu tufatan min mani yumna. àbí òun kò ti jẹ́ omi lọ́gbọ́lọ́gbọ́ tí ó jáde. thumma kana alaqatan fakhalaqa fasawwa. lẹ́yìn náà ni ó di ẹ̀jẹ̀ dídì ó sì dá a ní àdápé. فجعل منه الزوجين الذكر والأنثى. ó mú jáde nínú rẹ̀ tọkọtaya ní takọtabo. alaysa dhalika biqadirin ala an yuhyiya al ǹjẹ́ ẹni tí ó ṣe eléyìí kọ́ a ní agbára láti jí òkú bí?